الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين kọ́nà ọba kí ó gba sọ̀lá ti wa kọ́nà má ṣe eléyìí ní àkímọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba àlékíọ́lá ó sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wàá ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ní àárọ̀ wa ànábì sallallahu alayhi wa sallam bí ó ń ṣe pé kó lè máa jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ lil'alamin fún gbogbo ohun tó ń jẹ́ àgbáyé pátápátá ọlọ́run ní wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira ọlọ́run ní àárọ̀ wa ànábì sallallahu alayhi wa bí ó ṣe sí gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pátápátá bashiran kó lè máa fún wọn nírò dùnú. No? wanadira kó sì máa kìlọ̀ fún wọn ìdí pàtàkì tí ọlọ́run ọba tó fi rán ànábì sallallahu alaihi wasallam nìyẹn àkọ́kọ́ ó rọ sí gbogbo àgbáyé bó ti jẹ́ pé àwọn tó kù nínú àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba rán wọn sí àwọn èèyàn wọn àwọn ẹbí wọn so àwọn tí wọ́n jẹ́ aráàlú wọn ìlà ìlà ọlọ́run ní àwọn tó àrán ọmọ ìyá wọn ṣùháìbù sí wọn wà ilà áàdìn àkọ́hùn húdà àrán sí àwọn ìjọ áàdì ọmọ ìyá wọn tó jẹ́ húd àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà ilà samuda àkọ́hùn sọ́ọ̀lìhà ọlọ́run la àrán sí àwọn ará samud ọmọ ìyá wọn sọ́ọ̀lì gẹ́gẹ́ bọ́lá ọba ṣe rán musa alayhi salam ìlà israel ó rán sáwọn ọmọ ìsirẹ́lì ó rán isa ó rán sí àwọn ọmọ ìsirẹ́lì. bákan náà tí a bá wo Ibrahim salam a rí i pé èyí tó pọ̀ jù ní ọ̀rọ̀ rẹ̀ tọ́nà ọba àlekè ọlá máa ń sọ wa idh Ibrahim li abihi wa qawmihi innani bara'u mimma ta'budun ẹ̀rọ sí nígbà tí Ibrahim tó ń sọ fún bàbá rẹ̀ wa ati àti àwọn èèyàn rẹ̀ innani bara'u mimma ta'budun èmi ti bọ́wọ́ bọ́sẹ̀ mo ti jáwọ́ jásẹ̀ kúrò níbi إلا الذي فطرني فإنه innahu sayahdin في ẹni tó dá mi nìkan ṣó péré ni màá máa so ọlọ́wọ́ bá wá rán àwọn èèyàn yìí sí àwọn èèyàn wọn ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alayhi wa sallam ohun tí ọlọ́wọ́ bá fi fún ní ìjì àgbà lé wọn lórí òun náà ni pé gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ pátápátá ọlọ́run fi ànábì sallallahu alaihi wasallam ó fi pé iṣẹ́ náà wa khataman nabiyyin ó sì ṣe ní òpin àwọn ànábì ọlọ́run ọba alladhi ba'dahu la nabiyya ẹni tó jẹ́ pé lẹ́yìn tiẹ̀ kò ní sí ànábì kan tó máa wá ọlọ́run ọba wá ṣe iṣẹ́ tó fi rán kó ṣe ní iṣẹ́ tó pé ó wá rán sí gbogbo àgbáyé gbogbo àwọn tí ànábì sallallahu alaihi wasallam sì mú wá ní rahmani kódà àwọn nǹkan tó jẹ́ ìyà nínú òfin ẹ̀sìn nínú ṣẹ̀ríà àtúlù islamiyya èyí tó jẹ́ òfin nípa wípé ká dí àwọn èèyàn lọ́wọ́ ni ká pa wọ́n ni torí pé wọ́n ṣẹ̀ sófin gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìlú náà máa ń ní òfin ìlú tá a wà yìí ẹni tó bá pààyàn òfin ìlú ní ká pa so tí ṣẹ̀ríà bá sọ pé ẹni tó bá pààyàn pa kí wá ní aburú tó wà ńbẹ̀ béèyàn bá ṣe ṣìnà tó jẹ́ ẹni tó ti má rì ṣẹ̀ríà ní ká pa so tó bá sọ bẹ́ẹ̀ ìjọba náà a máa dájọ́ kú fáwọn èèyàn mélòó mélòó àwọn èèyàn tó ti ń dájọ́ kú fún èèyàn fúnra wọn bóyá ń sin èèyàn kan báyàwó ẹ̀ ṣe ṣìnà látàrẹ̀ á sì ṣe aládàá ó lè yín bọ̀ kí lòun náà ṣe yẹn ó dájọ́ kú látọwọ́ rẹ̀ ọlọ́run ò sì ní ṣe òfin àyàfi kó mẹ́pọ̀ orin ló wà ń bẹ̀ wa so gbogbo àwọn òfin pátápátá gbogbo ọlọ́run ọba àdékè ọlá sọ fún wa wípé àwa tá ẹ̀yin tẹ́ jó nílà káyè níbi alẹ́kísọ́s hayatul ya ulul alba ìṣẹ̀dí wà ń bẹ̀ níbi wípé alẹ́kísọ́s alẹ́kísọ́s náà ni wípé ìgbà ìgbẹ̀san èèyàn kan ó fọ́ èèyàn kan nímú ká fọ́ imú tiẹ̀ náà èèyàn kan gé èèyàn kan létí ká dé etí tiẹ̀ náà èèyàn kan ó gbàyàn kan lójú ká gbá ojú tiẹ̀ náà ó gbàyàn lẹ́sẹ̀ lẹ́nu eyín bá yọ eyín méjì a ní láti gba ẹnu tiẹ̀ náà kí méjì fi yọ in the process tábà wá ń gba eyín mẹ́ta wá padà yọ kò sí láì fi lẹ̀ ṣùgbọ́n àníyàn wa ni pé eyín méjì la fẹ́ gbá kó yọ so òfin ni gbogbo ẹ̀ pátápátá àánú náà lọ́nà fi ṣe fún wa ẹni tó bá ti mọ̀ wípé tóun bá pààyàn wá pa òun ẹ̀rù á máa bá láti pààyàn ẹ wo gbogbo àwọn apààyàn nígbà kan bá mú wọn ẹ̀wẹ̀ tó kidnap tó bá padà mú wọn máa bẹ̀bẹ̀ á ní èṣù ni ẹ̀ forí jọ òun ẹ wò yìí tí wọ́n mú ní jọ̀wọ́ bíi ní sáìdì ilẹ̀ yíbo yẹn kọ́ ni ẹni tó jẹ́ pé big man ni ló ń ṣe káàkiri àdúgbò oníṣọ́ọ̀bù tó fi ń disguise àṣọ kidnap ni nígbà táṣírí ẹ̀ wá tó wá ń bẹ̀bẹ̀ ó ní kó jọ ìyàwó òun ṣe bímọ àwọn kidnap yẹn tẹ máa wọn ṣé ààrẹ ẹni tó jẹ́ pé ìyàwó tiẹ̀ náà ṣe bímọ ààrẹ ẹni ẹ kéré kọ̀ǹsáàtì tiẹ̀ ní pé ìyàwó òun ṣe bímọ kọ́wọ́ èèyàn mú òun lára bóun náà ṣe fẹ́ wò ó mú àwọn tí wọ́n ba ti wọn jẹ́ ńkọ́ so ọba àdékè ọlá kó fi wá ṣe kò dáadáa gbogbo tí islam mú wa pátápátá rahmatan àánú ni gbogbo tí fi kọ́ wa àánú ni sallallahu alaihi wasallam ọba ọlá kó fi dáadáa fún ẹnì wa kó gbàdúrà wa kó má jẹ́ kí ayapa anábì sallallahu alaihi wasallam orí rẹ, rẹ̀ ọ̀nìkọ́lọ́ ká àrífọ́ mùsùlùmí káàkiri àgbáyé pàápàá jùlọ nàìjíríà gbogbo àwọn tó ń ṣe mọ́lúdì èyí tó pọ̀ jù nínú wọn lágbàáyé ọjọ́ tí wọ́n ti gbà táwọn ń wò pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam yẹn tó di ọjọ́ kejìlá oṣù rọ̀bí ọ̀la awal tí wọ́n ti ṣe lọ yẹn ṣé sátọ̀dẹ̀ tó lọ́kọ́ ní ó bọ́ sí ni ìyẹn ọjọ́ mọ́lúdì tí wọ́n fi padà fún wọn lọ́lùdì ẹ̀ mọ́ndé ní gbogbo àgbáyé wọ́n ti celebrate ẹ̀ rẹpẹtẹ ó ti parí nìyẹn lọ́dọ̀ títí wọn ó tún di next year ṣùgbọ́n ní nàìjíríà gbogbo nǹkan tiwa ló máa ń yọyẹ àwọn tó celebrate ẹ̀yẹ náà ẹ̀ṣẹ̀ ni o torí kò sínú tánàbí sọ̀rọ̀ máa lò àṣálá ní ká máa bá kiri ṣùgbọ́n nàìjíríà tiwa tún wá yọyẹ látàrí ebi kọ́nà má fi bí pa wá. torí pé àwọn tí wọ́n ń ṣe mọ́wúlìdì káàkiri àgbáyé yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kò ń ṣe pọ́n fi ń wówó wọn ò fi èyí tó pọ̀ jù nínú wọn látara ìfẹ́ tí wọ́n ní ni ṣùgbọ́n wọn ọmọ bọ́ ṣe ń lo ìfẹ́ báwo lèèyàn ṣe express pé mo nífẹ̀ẹ́ ànábì kọ́ kò ń ṣe bí ká máa celebrate ṣé kí ni àwọn sólò ànábì sallallahu alaihi wasallam àmà tájì ìmáta sólò ẹ̀jí yẹn òun nìkan la lè fi ṣe kí ni la lè fi celebrate ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn èèyàn káàkiri ọ̀tọ̀ ni ohun tí wọ́n ń bá ká sòkọ́ lọ kó ṣàánú àwọn ti wá ṣe tí wọ́n ti parí ẹ̀ síbẹ̀ nìyẹn ṣùgbọ́n ọmọ Nàìjíríà àwọn máa ṣe títí tí tí rọmọdán náà fi ku ọjọ́ kan àwọn ká tún wá máa sáré gbà tí rọmọdán bá ku èdè ètò rọmọdán pé à àmà tí ìṣe mọ́lúdì tiwa. ọjọ́ tá a bá ń wá oṣù yẹn ọjọ́ yẹn làwọn ẹlòmíì máa ṣe tí wọ́n bá ti wá ṣe yẹn tán ẹ̀hẹ́n ó yá wá sí alalẹ́ rọmọdán ló kú báyìí ibẹ̀ ló ń jẹ́ tó wà lẹ́yìn yẹn ni láyé láti lè kọ́ wọ́mìí níbi tá a bá dé láyé láti lù kọ́dírì àwọn èèyàn tó ń ṣe lọ́sàn-án àwọn àyè tó bá ti rí pé bí ọjà ni tó ti wò pé àwọn àwọn èèyàn kì í sí bẹ̀ lálẹ́ àwọn àyà fi láyé láti lù kọ́dírì tí wọ́n sọ̀sàn kí ló bí ìjọmọ́ ọlọ́run máa fèdè pa wá wọ́n ṣe máa wá ṣe é nìyẹn so kọ́lọ́run bá kó tún wá ṣe tàbá fẹ́ express ipa nífẹ̀ẹ́ àlọ́bí sọ̀rọ̀ bá àdìwọ̀ sọ́dọ̀ à ń kẹ́kọ̀ọ́ nípa ànábì à ń mọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan tó ṣe tó mú wá àwa gbìyànjú àrífà mójútó ìyẹn ní ká ní bùkátà sí kọ́nà ọba kò fi wá ṣe kò ń jẹ dáadáa kó ṣàánú fún wa kó gbàdúrà wa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين